kí aleluya ẹ jẹ́ kí a dìde rú lórí ẹsẹ̀ wa bí a ṣe ń darapọ̀ mọ́ wa nínú ìsìtì ẹni ẹ jẹ́ kí a ka ìwé kólósè orí ìkẹrin ẹsẹ̀ kẹta ó kà pé ju gbogbo rẹ̀ ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú kí ọlọ́run lè ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ fún láti máa Kristi nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú a ó gba àdúrà a ó yin ọlọ́run fún oṣù yìí oṣù ìṣísílẹ̀ ohun rere a ó sọ fún ọlọ́run pé bí ọ̀rọ̀ náà ṣe ti tọ̀ wá wá pé ìṣísílẹ̀ wà fún wa ní gbogbo ọ̀nà nípa agbára ẹ̀mí mímọ́ pé gbogbo ilé ìjọsìn ó di ṣíṣílẹ̀ fún wa ní oṣù yìí ẹ jẹ́ kí a gbàdúrà ọbọ satabaya bura satabale babọ sẹtẹ hibolinde bọ sinta makatabaya bura satabale babọ sẹtẹ hibolinde ọburale yabọ sẹtẹ hibolinde bọ ka makataya bura satabale babọ sẹtẹ hibolinta ọmandebrabọ sataya ọbalabalabalaba bura ka satabale babọ sẹtẹ hibolinte Olúwa dúpẹ́ fọlọ ní ti tọ wá ní oṣù yìí pé oṣù sísílẹ̀ fún wa Olúwa ní orúkọ Jésù adúpẹ́ pé gbogbo ilẹ̀kùn tí ó ti tì ó di sísí ní orúkọ jésù gbogbo ilé ijọ ní agbègbè káàkiri àgbáyé ó di sísí ní orúkọ jésù ó bùrọ̀ sátábalẹ̀bàbọ̀ hiborinte ilẹ̀kùn gbogbo ilé iṣẹ́ ó di sísí sílẹ̀ ilẹ̀kùn gbogbo ilé ẹ̀kọ́ ó di sísí sílẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ní a gba àdúrà ní orúkọ jésù ní a gba àdúrà a ka ìwé jeremiah orí ogún kẹsàn ó ní náà mo sì wí pé èmi kì yóò mú ní ìrántí rẹ èmi kì yóò sì sọ ọ̀rọ̀ ní orúkọ rẹ mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ń bẹ bí iná ní inú mi tí a ṣe mọ́ inú egungun mi ó sì rẹ̀ mí láti pa á mọ́ra èmi kò lè ṣe é a ó gbàdúrà báyìí pé àwọn tí a jèrè nínú oṣù yìí iṣẹ́ ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí máa ṣiṣẹ́ ní inú ọkàn wọn láti jèrè ọkàn ní agbègbè wọn ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà masata baliba bosete hibolinde bosete braka sata ba brasanda baliba bosete hibolinta o bala bala ba brasata ba makasata baliba bosete hibolinte o braka sata ba limada baliba bosete hibolinde boka ala baliba bosete hibolinte agbadura fún ìgboyà láti jèrè ọkọ ní gbogbo agbègbè wọn káàkiri àgbáyé ní orúkọ Jésù o brosata hibolinde bosente hibolinte makata ba ya ba abasete hibolinde bosete hibolinda o bala balẹ̀ bábọ̀ sẹ́tẹ̀ hibolíńtẹ ní orúkọ jésù ní àgbàdúrà ní orúkọ jésù ní àgbàdúrà a ó máa gbàdúrà fún ètò ìsìn ti òní a ó sọ fún ọlọ́run pé kí ètò ti òní kí ó ní ipa ńlá ní ẹ̀mí àti ní ara wa láti gba gbogbo àgbáyé fún jésù ní ọjọ́ ìkẹyìn yìí a ó gbàdúrà báyìí ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run pé bí ọ̀rọ̀ èsì tí òní ti ń lọ agbára láti ṣe iṣẹ́ yìí rere dójú àmì kí ọlọ́run kí o fi fún wa jẹ́ kí a gbàdúrà máa ṣètè bóka sátaba brúra sátaba libabọ́ ṣètè híbolí ndẹ́bọ́ ṣíntà ọ̀bùrà libababa yíbrabọ́ ṣètè híbolíra ọba alaka sátaya mmadebrabọ́ ṣètè híbolí ndá ọba aka sátaba libabọ́ ṣètè híbolí ntẹ ọ̀bùrọ̀ ṣètè híbolí ndẹ́bọ́ ṣíntà ọ̀mandabayaba brúra sátaba libabọ́ ṣètè híbolí ntẹ ọba aka sátabaya mmadebrabọ́ ṣètè híbolí ntẹ ní orúkọ Jésù ni a gbàdúrà ní orúkọ jésù ní agbàdúrà jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ti gbọ́ àdúrà wa ọba sátaba ìbúra sóte ìbónítẹ olúwa dúpẹ́ pé ẹ ti fi àṣẹ sí àdúrà wa ní orúkọ jésù ní agbàdúrà ẹ jẹ́ kí a kí aleluya. Shen. Nitorina Leshenje Olua. Eh. Eleshe Elewi. Elewi Eleshe. Nitorina Leshenje Olua. and the wind. tóbi jù ẹ̀yin la ríbitì lára bàtà ẹ̀yin la tóbi jù Olúwa. clarity. Oh, yeah, oh, la ríbi tí lára bàtà la tóbi la ríbi tí lára bàtà la Olúwa. ẹ hallelujah ẹ̀yin Jésù lógo mo nígbàgbọ́ wípé à ń gbádùn Jésù ní gbogbo ibi tá a ti ń gbọ́ wa láàárọ̀ yìí àkókò tó láti ka ìwé rhapsody of realities tí a mọ̀ sí ìwé ìrírí ìdùnnú ayọ̀ mi èdí ni ọjọ́ kẹtàdínlógún ọjọ́ àìkú a sì ń kà lórí àkórí tó sọ wípé yíyà sọ́tọ̀ fún un àwọn ẹsẹ̀ bíbélì wà nínú ìwé númérì orí kẹta ẹsẹ̀ ìkẹta ó kà báyìí pé wọ̀nyí ni orúkọ àwọn ọmọ árónì àwọn àlùfáà tí a ti ta òróró sí wọn ní orí ẹni tí a yà sọ́tọ̀ láti máa ṣe iṣẹ́ ìránṣẹ́ nípò iṣẹ́ àlùfáà yíyà sọ́tọ̀ ni ọ̀rọ̀ èyí tí ó wọ́pọ̀ tí wọ́n máa ń lò nínú bíbélì májẹ̀mú láéláé níbi tí wọ́n ti ń tọ́ka sí àwọn ohun èlò tí wọ́n ti yà sí ẹ̀gbẹ́ kan bí ohun mímọ́ fún ìrúbọ tàbí ìjọsìn wọ́n tún máa fi ń ṣe àpèjúwe yíyà sọ́tọ̀ àwọn àlùfáà tí wọ́n fẹ́ fi fún olúwa nínú májẹ̀mú láéláé àwọn ẹ̀yà léfì ni a ti yà sọ́tọ̀ fún sísin ọlọ́run ní ìlànà àgbékalẹ̀ ti àwọn àlùfáà ìwé númérì orí kẹta ẹsẹ̀ kejìlá àwọn ebéèrú ya ilẹ̀ ìní àti ẹran sọ́tọ̀ àti ní ìgbà mìíràn fún ìgbógun wọn fún olúwa àórí yẹn nínú ìwé lẹ́fítíkù orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n bákan náà bí òfin wọn ti sọ àkọ́bí bí òfin wọn ti sọ àkọ́bí ènìyàn àti ẹranko ní ní a yà sọ́tọ̀ fún olúwa ṣùgbọ́n fún wa nínú májẹ̀mú titun bíbélì ṣe àpèjúwe wa bí ẹni tí a ti yà sọ́tọ̀ fún olúwa mímọ́ àti ìsọdi mímọ́ kì ṣe nítorí iṣẹ́ wa ṣùgbọ́n ohun tí ṣùgbọ́n ohun tí ọlọ́run ti yàn bẹ́ẹ̀ ni ìwé pétérù kínní orí kejì ẹsẹ̀ kẹsàn-án sọ wípé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 ìmọ̀ òtítọ́ pé wọ́n jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ fún Ọlọ́run kúrò nínú ẹ̀ṣẹ̀ àìsàn òṣì àti ikú sí òdodo mímọ́ ìṣẹ́gun ojúrere àti ìlera pípé máa rí ara rẹ ní ọ̀nà yìí àti rìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ kẹrin sọ wípé àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́ àwa ni ó pè jáde ẹni tí ó yàn àti ẹni mímọ́ abájọ ajẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́ aleluya ẹ jẹ́ kí a ka ìjẹ́wọ́ ẹ wo ìbùkún àti yàn àti jẹ́ mímọ́ fún ìlò mímọ́ ti Ọlọ́run mo jẹ́ mímọ́ mo jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ nítorí mo jẹ́ ti Jésù ayé mi sì wà fún Ọlọ́run láti máa jọ́sìn àti láti sìn àti òdodo rẹ̀ ó sì hàn nípasẹ̀ mi nígbà gbogbo ó ṣeun Olúwa olùbùkún fún yíyàn tí ẹ yà mí sí mímọ́ fún àṣeyọrí ìṣẹ́gun ojúrere àti ìlera mímọ́ ní orúkọ Jésù àmín ẹ ké hallelujah. hallelujah hallelujah hallelujah olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àsìkò yìí gbójú wa tún rí ọjọ́ ìsinmi ìmíì ògo ni fún ọlọ́run lókè ọ̀run olúwa ṣeun fún ìpamọ́ fún ààbò fún ìpèsè ọlọ́run ṣeun nítorí ọlọ́run jẹ́ olódodo sí ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run olódùmarè a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún àsìkò yìí a dúpẹ́ nítorí ní gbogbo ògbà lẹ wà pẹ̀lú wa a fún ìpèsè a fún ìpamọ́ a nítorí ẹ kò fi ìgbà kan fi wá sílẹ̀ olúwa gbé ga a wá síwájú yín ní àsìkò yìí nítorí àti ẹ̀fìgbà kan kúrò níwájú yín a dúpẹ́ olúwa a fi ara wa lé yín lọ́wọ́ wípé kẹ́ bá wa sọ̀rọ̀ ní ọ̀tún a ṣí ọkàn wa a ṣí ọkàn wa sí yín pé kí ẹ̀yin ọlọ́run kẹ́ bá wa sọ̀rọ̀ kí ọ̀rọ̀ yín kó túbọ̀ kọ́ wa sí i kí ọ̀rọ̀ yín kó túbọ̀ là wá lóye kí ọ̀rọ̀ yín kó túbọ̀ darí wa àgbéyìn ga wípé a ó kúrò ní ibí yìí pẹ̀lú ẹni tó tún jẹ́ alábùkún sí olúwa ẹ ṣeun ní orúkọ jésù kristi ni àgbàdúrà àmín hallelujah ògo ni fún jésù hallelujah ní ìṣẹ́jú díẹ̀ tí mo ní báyìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí pàtàkì àdúrà pàtàkì àdúrà àdúrà ṣe pàtàkì hallelujah tí nǹkan bá ta bá ní nǹkan ṣe pàtàkì ó já mọ́ pé a gbúdọ̀ mú ní ọ̀kúnkúndùn a gbúdọ̀ fi ọkàn sí i a gbúdọ̀ mọ̀ pé nǹkan tó ṣe pàtàkì kí ó ṣe nǹkan tá a lè mú yẹpẹrẹ hallelujah nǹkan tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí nìyẹn olùṣọ́ àgùntàn wa àgbà oníwàásù pásọ Chris wọ́n kọ ìwé lóríṣiríṣi nípa àdúrà wípé bí a ṣe lè gbàdúrà láti ní ìdáhùn wọ́n tún pọ̀ ìwé tí a sọ bí a ṣe lè gbàdúrà ní ọ̀nà tó dáa oríṣiríṣi ọ̀nà ni wọ́n ní bí ọlọ́run bó bá bẹ̀ ọ́ wò oríṣiríṣi ìwé ni wọ́n ti kọ́ gbogbo ìgbà náà sì ti ṣe ìwàásù náà ti bá wa sọ̀rọ̀ láti jẹ́ ká mọ̀ pé àdúrà ṣe pàtàkì o lè pè wá lórí aago tàbí kí o bẹ ìjọ wa wò láti lè gba ìwé láti lè ra ìwé kan tàbí méjì láti lè wo nǹkan tí wọ́n sọ nípa àdúrà ọ̀rọ̀ ọlọ́run ó ń ṣiṣẹ́ ìyanu hallelujah ọ̀rọ̀ ọlọ́run máa ń fún wa ní èsì nítorí pé èrè wa gbúdọ̀ hàn bíbélì ní èrè wa gbúdọ̀ hàn sí gbogbo ènìyàn ṣùgbọ́n èrè tí ò bá hàn sí ọ báwo ló ṣe fẹ́ hàn sẹ́lòmíì o ní láti mọ̀ pé èrè ọlọ́run èrè ọ̀rọ̀ ọlọ́run ó hàn sí ẹ ná kó tó lè hàn sí ẹlòmíì ọlọ́run fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó ṣe kí ni kó ṣe iyebíye nínú ìgbésí ayé wa àdúrà kò ń ṣe nǹkan tẹ́lòmíì táwọn èèyàn máa ń pè wípé tó bá ti gbàdúrà báyìí àdúrà báyìí ló ṣe jẹ́ àdúrà báyìí ló ṣe jẹ́ ṣùgbọ́n ní àsìkò yìí mo fẹ́ sọ fún wa àwọn báwo ni àdúrà ṣe ṣe pàtàkì sí àdúrà àkọ́kọ́ àdúrà jẹ́ ìdàpọ̀ àdúrà jẹ́ ìdàpọ̀ ìdàpọ̀ sí baba sí ọmọ sí ẹ̀mí mímọ́ tí a bá wo ìwé kọrìntì kínní orí kínní ẹsẹ̀ kẹsàn-án ẹ ṣí bíbélì yín sí ìwé kọrìntì kínní orí kínní ẹsẹ̀ kẹsàn-án ó ní olódodo ni ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ jésù kristi olúwa wa a ti pè wá sí ìdàpọ̀ jésù kristi ọlọ́run fúnra rẹ̀ ló pè wá sí ìdàpọ̀ ọmọ rẹ̀ Jésù Kristi a ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run àdúrà kò ń ṣe dán pé kákan padán wípé kíkiní ìbò ṣe jẹ́ aláwọ̀ ewé kó di dúdú àdúrà ò rí bẹ́ẹ̀ hallelujah àdúrà àkọ́kọ́ ó jẹ́ ìbáṣepọ̀ àdúrà jẹ́ kí ni ìbáṣepọ̀ ìbáṣepọ̀ láàrin àwa àti Ọlọ́run àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ àdúrà jẹ́ ìbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àdúrà jẹ́ ìbáraẹnisọ̀rọ̀ kì í ṣe pé kákan máa bọ́lọ́run sọ̀rọ̀ ní gbogbogbà à ń bọ́lọ́run sọ̀rọ̀ ọlọ́run náà fẹ́ bá wa sọ̀rọ̀ àdúrà ń ṣe ọ̀nà kan ọ̀nà méjì ni pé a bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sì tún ṣe kíni ọlọ́run bá wa sọ̀rọ̀ àkọ́kọ́ àdúrà jẹ́ ìbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì àdúrà jẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àdúrà jẹ́ ìsera ẹni àdúrà fún àwọn ẹlòmíì ó máa ń ni wọ́n lára wọ́n lè bá ẹlòmíì sọ̀rọ̀ kó sọ̀rọ̀ láti àárọ̀ títí dalẹ́ ṣùgbọ́n tó bá ti kúnlẹ̀ pé káwọn gbàdúrà àbí tó bá ti di ojú wọn pé kí wọ́n gbàdúrà báyìí wọ́n lè máa sùn tàbí kọ́kàn wọn máa lọ síbòmíì kán máa rajà kán máa tajà wọ́n sì rò pé àwọn ń gbàdúrà ni àdúrà jẹ́ ìsera ẹni èèyàn gbúdọ̀ fi ọkàn sí pé òun gbàdúrà tí a bá gbàdúrà nípasẹ̀ àdúrà à ń ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run nípasẹ̀ àdúrà à ń ṣe kí ni à ń bá ọlọ́run sọ̀rọ̀ ní àkọ́kọ́ àdúrà jẹ́ ìbára ẹni sọ̀rọ̀ à ń bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ń bá wa sọ̀rọ̀ ó gbúdọ̀ jẹ́ nǹkan tí a lè mú lọ́kùnkúndùn tí èèyàn bá ní ọkọ tàbó bá níyàwó tí ó bá ní ọ̀rẹ́ tí ò bá bá ọ̀rẹ́ sọ̀rọ̀ kò lè mọ ọ̀rẹ́ ní tímọ́tímọ́ o ò lè sọ pé olọ́rẹ̀ẹ́ kò má bọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ a lè sọ pé ọlọ́run jọ̀rẹ́ wa ká má bọ ọlọ́run sọ̀rọ̀ kí lọ́lọ́run sọ nípa Mósè ó ní Mósè jẹ́ ọ̀rẹ́ mi tí mò ń bá sọ̀rọ̀ lójúkojú ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ kì í ṣe pé káwa nìkan kan bá sọ̀rọ̀ ọlọ́run fẹ́ kádìjọ bára wa sọ̀rọ̀ bíbélì sọ nípa Abrahamu nígbà tí ọlọ́run lọ láti lọ wo Sódómù àti Gòmórà bóyá nǹkan tí wọ́n ń sọ bóyá tòótọ́ lórí ìgbà tó kọjá ó ní mi ò lè kọjá kí n má sọ fún ọ̀rẹ́ mi abrahamu nǹkan tí mo fẹ́ ṣe abrahamu ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àdúrà rí àdúrà jẹ́ àjọṣepọ̀ a sì gbúdọ̀ ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọlọ́run a gbúdọ̀ gbàdúrà àdúrà ṣe pàtàkì hallelujah tí a bá gbàdúrà à ń bá ọlọ́run sọ̀rọ̀ à ń bá ọlọ́run sọ̀rọ̀ ní ọ̀nà tó jẹ́ pé àwa nìkan ọ̀nà àṣírí ẹ jẹ́ kí a wo ìwé kọ́ríńtì kínní orí kẹrìnlá ẹsẹ̀ kejì ìwé kọ́ríńtì kínní orí kẹrìnlá ẹsẹ̀ kejì ó ní nítorí ẹni tí ó ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe ọlọ́run nítorí kò sí ẹni tí ó gbọ́ ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀ tí a bá sọ̀rọ̀ ní ẹ̀mí tí à ń fèdè fọ̀ bíbélì ní à ń sọ èdè àìmọ̀ hallelujah ó ní àbá ènìyàn kọ́kọ́ sọ̀rọ̀ bí kò ṣe ọlọ́run nítorí kò sí ẹni tí ó gbọ́ tí a bá ń bá ọlọ́run sọ̀rọ̀ yìí tí a ń fèdè fọ̀ tí a ń bá ọlọ́run sọ̀rọ̀ à ń bá ọlọ́run sọ̀rọ̀ ní ìdánilójú tó yẹ pé kò sẹ́ni tó mọ nǹkan tá à ń bá ọlọ́run sọ ọ̀rọ̀ àṣírí ni ọ̀rọ̀ ìjìnlẹ̀ ó ní kíni kò sí ẹni tí ó gbọ́ ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀ nípa àdúrà tí a bá ń gbàdúrà tí a ń bá ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú èdè ẹ̀mí mímọ́ à ń bá ọlọ́run sọ ohun ìjìnlẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè mọ nǹkan tí à ń sọ èṣù ò lè mọ nǹkan tí à ń sọ àwọn ẹ̀mí òkùnkùn lè mọ nǹkan tí à ń sọ nítorí pé kí à ń bá ọlọ́run sọ ohun ìjìnlẹ̀ tí ò bá gbàdúrà ò bọ́ ọlọ́run sọ̀rọ̀ hallelujah tí a bá ń bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run náà ń bá wa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àdúrà jẹ́ ìsera ẹni ìwé lúùkù orí kejìdínlógún ìwé lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kínní ó sì pa òwe kan fún wọn nítorí èyí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀ ó yẹ ká máa gbàdúrà nígbà wo nígbà gbogbo kì í ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ <laughs> kì í ṣe lẹ́ẹ̀kan lọ́dún kì í ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ méjì kì í ṣe lẹ́ẹ̀kan lóṣù kan ó ní nígbà gbogbo ká má sì ṣe ṣe kí ni ká má ṣàárẹ̀ àdúrà jẹ́ ìsera ẹni ó yẹ ká máa gbàdúrà nígbà gbogbo ká bàa lè rí èsì nígbà gbogbo hallelujah tí a bá ń gbàdúrà nígbà gbogbo a máa máa rí èsì nígbà gbogbo nǹkan tí ọlọ́run fẹ́ nìyẹn kí wàá ní pàtàkì àdúrà àkọ́kọ́ ìwé júdà ẹsẹ̀ ogún ìwé júdà ẹsẹ̀ ogún ó ní olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ó ní à ń gbé ara wa ró lórí ìgbàgbọ́ wa tí ó mọ́ jùlọ tí à ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ àdúrà máa ń jẹ́ kí a gbé ara wa ró nínú ẹ̀mí mímọ́ hallelujah torí ẹni tí ò bá màdúrà tí ò bá lè gbàdúrà èṣù máa èṣù máa èṣù máa dá irú àwọn ènìyàn á dá wọn dùbúlẹ̀ á fún wọn lẹ́gba tó dání. <laughs> àdúrà ṣe pàtàkì a lè gbé ara wa dúró lórí ìgbàgbọ́ wa tí ó mọ́ jùlọ tí a bá gbàdúrà nínú ẹ̀mí mímọ́ hallelujah ó ní ká máa gbàdúrà ìgbà náà la lè gbé ara wa dúró a lè gbéra wa dúró tá a bá ń ṣàròyé a lè gbéra wa dúró nínú ìgbàgbọ́ tí a bá ń sáré káàkiri ó ní kí a gbé ara wa dúró nínú wa tí ní ìgbàgbọ́ wa tí ó mọ́ jùlọ tí a ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ hallelujah ẹlẹ́ẹ̀kejì jésù fúnra ara ẹ̀ ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn bó ṣe yẹ kán gbàdúrà ó kọ́ wọn bó ṣe yẹ kán gbàdúrà oníwàásù àgbà pásọ chris wọ́n kọ́ wa bá ṣe lè gbàdúrà wọ́n ní ká gbàdúrà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi aago méjìlá wọ́n ti ní ká gbàdúrà bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní aago mẹ́wàá alẹ́ ní ojoojúmọ́ báyìí àwọn èèyàn ń gbàdúrà nítorí pé kí ni àdúrà la fi lè ṣẹ́gun tí a bá ní ìsẹ́ra ẹni nípa àdúrà a lè gbàdúrà lẹ́ẹ̀kan ká dánu dúró a gbọ́dọ̀ máa gbàdúrà ká tẹ̀síwájú láti máa gbàdúrà láti lè rí èsì àdúrà wa ká tẹ̀síwájú láti gbàdúrà títí tá a máa fi rí èsì àdúrà wa àwọn àdúrà kan wà tó yẹ pé tẹ bá gbà àwọn tán lẹ́ẹ̀kan ẹ máa mẹ́nu dúró ṣùgbọ́n àwọn àdúrà kan wà tó yẹ pé ẹ máa máa gba àwọn àdúrà yẹn lọ títí títí títí ẹ fi máa rí èsì àdúrà bíbélì sọ níbí ó ní kékiní kí a máa gbàdúrà hallelujah ẹlẹ́ẹ̀kejì ni pé a lè gbàdúrà pé kí ìyìnrere jésù kó tàn kárí ayé inú ìwé tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ keje ìwé tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ keje ó ní nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó ń ṣiṣẹ́ náà kìkì pé ẹnìkan wà tí ó ń ṣe ìdènà nísinsìnyí títí tí a ó fi mú un kúrò lọ́nà ó yẹ ká gbàdúrà kí ìyìn rere jésù kó tàn kárí ayé ó nítorí pé kí ni èèyàn kan wà tó ń ṣe ìdìnà tó ń ṣe ìdènà tí a bá ń gbàdúrà bóyá ní ìlú kan bóyá ní ìdílé kan bóyá lórí iṣẹ́ kan ni tí ẹ̀ ń gbàdúrà tá à ń gbàdúrà ní gbogbo ìgbà tí à ń dá ọwọ́ agbára èṣù ẹ̀mí èṣù kúrò tá à ń dá dúró tá à ń mú kúrò ní gbogbo ìlú pé kí ìyìn rere jésù kó bàa lè tàn káàkiri ayé a ní láti gbàdúrà kí ìre jésù kó bá fi lè tàn kárí kí ni o kárí gbogbo àgbáyé bóyá o ní èèyàn kan tó fẹ́ kó gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ tó ti bá sọ̀rọ̀ títí títí kí ló yẹ kó ṣe ó yẹ kó gbàdúrà kó gbàdúrà pé kí ìyìnrere jésù ìmọ́lẹ̀ ọ̀rọ̀ jésù kó lè tàn sí ayé ẹni náà láti lè gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ bóyá ní ìlú kan ni tó yẹ pé wọ́n rúbọ wọn ò ráyè ìyìnrere jésù ó yẹ ká gbàdúrà pé ní orúkọ jésù gbogbo àwọn ẹ̀mí búburú àwọn ẹ̀mí èṣù kí wọ́n kúrò kí ìre jésù kó bá lè tàn kárí gbogbo àgbáyé á sì rọrùn fún wa láti lè wàásù ìre jésù kristi bẹ́ẹ̀ gbẹ́gẹ́ tí a bá gbàdúrà ó máa ń jẹ́ ká ríran <laughs> hallelujah a máa ríran sínú ti ẹ̀mí nítorí pé kí ni ọlọ́run sọ pé nínú nínú nínú ìwé mímọ́ wípé tí ó bá di ọjọ́ wọn ni ó ní èmi ò tú ẹ̀mí mi jáde sí àwọn èèyàn ó ní àwọn ọmọkùnrin yín wọ́n á ríran àwọn arúgbó yín wọ́n á lálàá hallelujah ẹ̀mí ọlọ́run máa ń jẹ́ kí á ríran tí o bá ń gbàdúrà tí o bá jẹ́ ẹni tó fi ra ìdí fún àdúrà wà á ríran wà á rí nǹkan ti ẹ̀mí hallelujah àwọn kan ní tó bá ti wò bó bá ṣe wò wà á rí kékeré àdúrà ò kì í ṣe dán tí o bá gbàdúrà ó yẹ kó ríran ó yẹ kó ríran tó bá gbàdúrà níbi ipasẹ̀ àdúrà náà ni ní kọ̀rìntì kejì kọ̀rìntì kejì hallelujah orí kẹta ẹsẹ̀ kejìdínlógún ó ní ṣùgbọ́n gbogbo wọn wo ògo olúwa láìsí ìbojú bí ẹni pé nínú àwọ̀ òjìjí a sì ń pàwádà sí àwòrán kan náà láti ògo dé ògo tí a bá ń gbàdúrà à ń pàwádà hallelujah láti ògo sí ògo láti ògo sí ògo tí o bá jẹ́ onígbàgbọ́ o lè gbàdúrà pẹ̀lú ẹ̀mí láti àmì pẹ̀lú àmì ìfèdèfọ̀ nǹkan máa le díẹ̀ o lè gbé ìgbàgbọ́ o lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tó jẹ́ aṣẹ́gun o lè gbé ìgbé ayé onígbàgbọ́ tó jẹ́ olùborí láì jẹ́ pé o lè gbàdúrà pẹ̀lú ẹ̀mí mímọ́ hallelujah ó ṣe pàtàkì ó ṣe pàtàkì kí wá ṣe kákan máa gbàdúrà ó ní ìbá ṣe lè mọ nǹkan ó ní àwọn ọ̀rọ̀ tí a máa sọ tí a bá ń gbàdúrà ó ní àwọn ọ̀rọ̀ tí a máa sọ tí a bá ń gbàdúrà tí a bá ń gbàdúrà a máa sọ ọ̀rọ̀ Ọlọ́run padà sí ni wípé Olúwa ìwọ ti ṣe ìpèsè eléyìí wàá sọ ọ̀rọ̀ Ọlọ́run padà sí ìgbà náà ni àdúrà wa ni a tó ní ìdáhùn ṣùgbọ́n báwo àwọn nǹkan lè wò pé báwo mo ṣe lè gbàdúrà ipòkípò ṣé kí n kúnlẹ̀ ní láti gbàdúrà àbí kí n dúró láti gbàdúrà àbí kí n jókòó láti gbàdúrà kò sí ipò tó wà láti gbàdúrà tí àdúrà rẹ ò ní tẹ tí ò ní jẹ́ ìtẹ́wọ́gbà tí Ọlọ́run ò ní ṣe àmì sí tí o bá gbàdúrà nípasẹ̀ ti ẹ̀mí mímọ́ Jésù ní bóyá tí o bá dúró tí o gbàdúrà ó jẹ́ kó yé wa pé mo lè dúró láti gbàdúrà olùṣọ́ àgùntàn pásítọ̀ Chris wọ́n sọ pé a lè gbọ́wọ́ wa sókè ká gbàdúrà pé Olúwa mo dúpẹ́ olúwa mo yìn lógo fún ìfẹ́ yín sí mi olúwa mo dúpẹ́ o mo gbé yín ga lọ́pọ̀lọpọ̀ ó ní tí mo bá dúró tí mo gbàdúrà hallelujah nínú ìwé éfésù orí kẹta ẹsẹ̀ kẹrìnlá ó sọ àpọ́sẹ́lì paul sọ ó ní ìgbà tí mo bá kúnlẹ̀ mo kúnlẹ̀ mo gbàdúrà ó fi hàn wáyé pé a lè kúnlẹ̀ láti gbàdúrà ìsẹ́ra ẹni tó sì lágbára ni láti kúnlẹ̀ láti gbàdúrà ó máa ń níyàtọ̀ hallelujah ó tún sọ ní o lè jókòó kó gbàdúrà bẹ́ẹ̀lì sọ nípa àwọn iṣẹ́ àwọn àpọ́sẹ́lì ó nígbà tí jésù lọ ní ọjọ́ pẹ́ńtíkọ́sì ó ní wọ́n jókòó ó ní ẹ̀mí ọlọ́run ó sì wá sí wọn ó jókòó lé wọn lórí bí ẹ̀yẹ ẹná hallelujah ó fi hàn pé mo lè jókòó kí n sì gbàdúrà ó sì lè dọ̀bálẹ̀ kó nà gbájálájá láti gbàdúrà ṣùgbọ́n ewu tó wà nínú kó máa gbàdúrà lórí ibùsùn ẹni pé o lè sùn lọ <laughs> hallelujah má jẹ́ kó mọ ẹ lára pé a ah, ṣe bí bó bá ṣe wù mí mo ṣe lè gbàdúrà tó bá ti jí wàá náà gbalaja lórí ibùsùn ẹ wàá máa gbà ó lè sùn lọ wàá tún jí wàá rò pé àbóyá ah, ó ti gbàdúrà ó ti sùn ṣùgbọ́n ipò kípò la lè wà láti gbàdúrà àdúrà jẹ́ pàtàkì ó ṣe pàtàkì sí onígbàgbọ́ ó ṣe pàtàkì sí ìrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nítorí àdúrà òun la fi ń bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a gbàdúrà mo fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó yìn lógo ní àsìkò yìí nítorí ọ̀rọ̀ tó wá tó jáde sí ọ láti lè mọ pàtàkì àdúrà kí o sì mú ara rẹ lọ́kàn lé pé wà á ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run lọ́nà tó yàtọ̀ ọ̀nà tó yàtọ̀ gédégbé nítorí ọlọ́run náà fẹ́ bá ọ sọ̀rọ̀ mo fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ẹ ṣeun nítorí gbogbo ìgbà ni ẹ̀yin nífẹ̀ẹ́ wa gbogbo ìgbà lẹ́yìn fìfẹ́ yín hàn sí wa gbogbo wa ni ẹ̀yin ń dáàbò bò wá gbogbo wa ni ẹ̀yin ń bá wa sọ̀rọ̀ nítorí ẹ fẹ́ jẹ́ kí ayé wa kí ó tan ìmọ́lẹ̀ kí ó máa tan ìmọ́lẹ̀ ní gbogbo ìgbà láti inú ògo sínú ògo láti inú ayọ̀ sínú ayọ̀ láti inú àlàáfíà sínú àlàáfíà olúwa ẹ ṣeun agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ ní orúkọ jésù kristi ni a gbàdúrà àmín àmín lórúkọ jésù. Mm -hmm. Eke ké hallelujah ẹ ké hallelujah ẹ hallelujah mo mọ̀ dájú pé gbogbo wa láti jẹ́ alábùkún fún nínú iṣẹ́ ìránṣẹ́ tí a ti gbọ́ ní àwúrọ̀ yìí ó tó àkókò láti mú ọrẹ wá fún olúwa ìdá mẹ́wàá àti ọrẹ ọrẹ àkànṣe àti àwọn ohun tá a ti pinnu láti fi fún Ọlọ́run báyìí àwa tá à ń wò wá a lè fi owó wa ránṣẹ́ sí orí àwọn àwòrán ilé ìfowópamọ́ èyí tó hàn lójú ìmúhùnmáwòrán wa báyìí ẹ jẹ́ ká mú ọrẹ wa wá fún Olúwa ó ní ká mú ọrẹ wá ó ní ẹ fi fún mi a ó sì fi fún yín àkìmọ́lẹ̀ pẹ̀lú òṣùwọ̀n tó dára ẹ jẹ́ ká fi fún Olúwa. ká gbàdúrà orúkọ jésù ọlọ́run ayérayé agbẹ́yìnga aṣẹ́yìn lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa adúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tẹ́ fún wa pàápàá láti wá fi fún yín gẹ́gẹ́ bí ìlérí tí ẹ ṣe fún wa pé kí a mú ọrẹ àti ìdámẹ́wàá wá sí inú ilé mímọ́ yín kí oúnjẹ kó ba lè wà níbẹ̀ ẹni káfílẹ̀ yìí dán yín wò ni pé ẹ̀yin ọlọ́run ò bá ajẹnirun wí nínú iṣẹ́ wa a ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ọ̀rọ̀ yín àmì ni ó sì yè olúwa ògo ni fún orúkọ yín a ti mú ọrẹ un náà wá ní àwùrọ̀ yìí olú ẹ jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà ní gbogbo ọkàn tó mú ọrẹ wá olúwa ẹ sọ wá di alábùkún fún àwọn tó ṣe aláìní lórúkọ jésù ẹ ṣáà sọ pé ẹ pèsè fún ẹni wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ ọmọ yín jésù kristi olúwa ẹ pèsè fún wọn ẹ̀mí máa dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ ọrẹ náà olú ẹ jẹ́ ká lò fún ìwúlò ògo ti ẹ̀yin ọlọ́run àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ ògo ni forúkọ yín lókè ọ̀run jésù olúwa wa àmín. wá sí ìdánidúró a lọ ka ìjẹ́wọ́ wa ẹ mọ̀ wí tẹ̀lé mi báyìí wípé mo jẹ́ ẹni ìbùkún ní ìlú àti ní inú ilé mo jẹ́ ìbùkún ní jíjáde àti ní wíwọlé mi mo ju aṣẹ́gun lọ mi ò lè ní ìjákulẹ̀ nítorí mo jẹ́ ọmọ ọlọ́run mo jẹ́ alábàápín ìṣẹ̀dá rẹ̀ mímọ́ nítorí náà ìyè Kristi wà nínú ara mi mò ń rìn ní pípé nígbà gbogbo ọ̀rọ̀ ọlọ́run ń tọ́ mi sọ́nà ó ń pa mí mọ́ sí ipa àṣeyọrí ìṣẹ́gun ojú rere ìbísí lọ́pọ̀lọpọ̀ ọlá àti ògo mo sì ń jọba nínú ayé yìí ní orúkọ jésù àmín oore ọ̀fẹ́ lápapọ̀ oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa gbé lástìsìn lọ àti títí láéláé àmín ní ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo olúwa ilé olúwa láé àti láéláé àmín tújúká ara ọ̀rọ̀ ọlọ́run ṣiṣẹ́ agbára ẹ tújúká ara ọ̀rọ̀ ọlọ́run ṣiṣẹ́ agbára ẹ tújú ká ara ọ̀rọ̀ ọlọ́run ṣiṣẹ́ agbára.